ọjọ́ kẹtàdínlógún àtìgbọ́jọ́ mẹ́ta nínú mẹ́wàá kejì nù ọ̀mọ̀rọ̀ tó wá kó dídí mẹ́wàá parí rẹ̀ ẹjá tẹ pámọ́sẹ̀ ẹjá tẹ iṣẹ́ ẹ̀sìn káàkiri ṣe bí ò níbi rò gbèlèbí gbogbo ilé ayé ni bẹ́ẹ̀ sọra wá di torí ń lè ṣe bó wa lọ́wọ́ bẹ́ẹ̀ fi dáadáa ṣe nínú kò dájú lẹ́yìn òsì wéyà ní torí pé mẹ́wàá tó kù nípa yìí rọ̀mùdọ́ọ̀nù yẹn gbogbo retí bẹnu rọ̀mùdọ́ọ̀nù pátá inú rẹ̀ ló sojú inú mẹ́wàá gbẹ̀yìn rọ̀mùdọ́ọ̀nù gbogbo re ogúnjọ́ àkọ́kọ́ inú ẹ̀ ló parí sí torí pé nínú mẹ́wàá yìí tó parí yìí fún àwọn sọ fún wa pé orúkọ bẹ́nu ẹgbẹ̀rún oṣù bàbá wò ló kò sí òṣè ní tó years gbogbo iṣẹ́ ìbáàdà ọmọ òun fẹ́ ó ní àìláfíà ara ó sì gùn lẹ́mìí ó wá sojú di eighteen thirty years ó fi sin lọ́hùn láàdá tí ó yí kò láàdá ṣe tó lọ́hùn ọba tí ó òru yẹn òru lala ni ó ṣẹlẹ̀ adéṣọlá tó ṣẹlẹ̀ ó jẹ́ àmọ̀ wípé gbogbo ẹni tọ́mọ̀ òun ò bá ṣe rọrùn fún ọwọ́ rẹ̀ tó oore tí ń bẹ ní yẹn kò tó oore kan tó kàn mọ́ láyé o kò sí oore kan tó kàn mọ́ ni mo ń sábà báyẹn lẹ́rù bó bá yẹ kó o ti ń hanrun látẹ̀yìnwá àti ìjà ìjọba yìí ń yi sí kó ti gbọ́ fatiwa fatiwa ló sáájú lábẹ́ bó bá tún níbi àdìsẹ́ bá ti gbàwà kí wọ́n ti àti ìṣáyì tẹ́bí lẹ́sìn àní gbogbo tàwọn wí tẹ́bí lẹ́sìn àní kìyàmù láì má ṣe lẹ́lẹ́ tó bá jẹ́ di ìtayé oníkòtẹ́ fara gbolẹ̀ fowó oníkòtẹ́ sọ́ra rẹ̀ di agúfẹ́ èèyàn oníkòtẹ́ kan gbà lọ́wọ́ rẹ̀ nọ́fìlà ni lóòótọ́ ṣùgbọ́n wọn tọ́lọ́ ọba tó sọmọ lára nù ládá bọ́ọ̀kì ṣeré dìde lóru yẹn tí nọ́fìlà fọlọ́wọ́n ọba fi torí ànábì ní mẹ́rin lọ ó rí ma ọ̀rọ̀ ha fàmọ̀dé fọ́rẹ̀ ní gbogbo ẹni tí ò bá ti rí orí ooru yẹn kàárò orí mọ́láyé ìdùnnú ò ní kàn mọ́láyé bí ìdùnnú wá káyàn kí n tó kùjọ ìbànújẹ́ ni nítorí wọ́n ti sáwọn sálà sábàrà mọ́rọ̀ wọn wá wọ́n èyí tẹ́ ẹ̀fẹ́ ti tẹ́ mẹ́rẹ́ rárá tó bá di òru yìí

kò ní oore tí lẹ́dọ̀tọ́ rèé ọmọ mọ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ni wípé lẹ́yìn láti ń bọ̀ ọ̀rọ̀kà gbogbo àlùbáríkà ni kí lára ń wá ní tẹ̀lé ayé wa kí ló sọ wọ́n dẹrú èèyàn tí àlùbáríkà ló ń wá kí ló sọ ọ́ dẹni tó sọ pé èèyàn ló mú lọ́rọ́rùn tó ń bọ̀ sáré rẹ̀ kí ló dé tó ń sin abẹ́rẹ́ kí ló dé tó wẹgbẹ́ awo kí ló dé tó dìdàkudà gbogbo àlùbáríkà náà ni àwọn tó wọn á ní ìbùkún mi ìbùkún gbogbo ojú kó wọ́n wá láyé òjò àlùbáríkà lọ. Allah subhanahu wa ta'ala tó wá dá gbogbo òru láyé ó wá ní òru kan ṣoṣo kan bẹ lásìkò yẹn ibẹ̀ láti sọ Quran kalẹ̀ laylatun mubarakah Allahu akbar orí ẹni wọ́n wá sùn gẹ́lẹ́tẹ́ ló kọ wípé tẹbí súnà ní tẹbí kìí sọ̀rọ̀ àyàn ara ń jẹ́ orí bẹ́ẹ̀ o kí máa ń bẹ́ẹ̀ náà látàsìkò ìlọ́gbọ̀wọ̀ ọlọ́ àlàáfíà ara sí ilé ìdílé lórí yẹn

orí tí bẹ́nu rẹ̀ kó mọ́ra ẹ̀ta fún tọ́lọ́run orú yẹn tí ìhà yóò kúrò amrin hakim gbogbo ìṣẹ̀yẹ ayé ìjú dọ́mọ̀ ẹ̀dẹ́yìn pátá bá ti mọ́ lu àkọọ́lẹ̀ wa orú yẹn lọ́wọ́ bá yẹn jú ẹ̀ orú yẹn náà ni tèmi àti ẹ̀ má dìbò yẹn tèmi àti ẹ̀ mọ́ dèdé àsìkò yẹn tọ́wọ́ aláṣẹ òkan ló fi sùn àsìkò kan ò ní sùn

bó ti ń fò òǹkà lórí igi náà ní gbígbà pé kì fò sókè àbí kó wọ́n tẹ̀lé fò tí wọ́n náà ń yìí fura kí ló dé bá dé níwá ní mo dé ti àti ló dé ìhà ọmọ ìyá mi fojú sun òru yẹn onígbọ̀ di alẹ́ ọjọ́ mọ́ndé àti bọ́sọ̀ yẹn gbìyànjú ọlọ́run ọ̀rọ̀ lórí níyànjú Allah subhanahu wa ta'ala tún sọ láyé mi ó ní inna anzalnahu fi laylatil qadr alùkùránù ta pè ní mọ̀nà ìwé ojú ọ̀nà ọmọ ìwé mọ́lẹ̀ yìí òru wa bí ìyẹn lásọ kalẹ̀ òru tó ṣe wípé ó ju ẹgbẹ̀rún oṣù lọ kódà níbi bá pọ̀ òru yẹn àwọn lọ́wọ́ ọ̀wọ́ wọn Jibril wọn awáyé ayé pẹ̀lú ìyọ̀ndọ́lúwa wọn gbogbo tó bá fẹ́ dáwọ́lé lókun yẹn tí ó máa ń jẹ́ àǹfààní àti orí omi ìṣòrí kò ní sẹ̀lẹ̀ ní ọmọ ọmọ fún àwọn ọ̀rẹ́. Olọ́wọ́ ní sàlẹ̀ orí kí àhásíkà mọ́tòlá ẹ̀lfọ́jẹ̀ ọmọ ọjọ́. Òun yẹ ọlọ́run ló ní ìjẹ́ ìwé ọlọ́run bá ní láti fájà lè yọ. Àánú ìwé ọlọ́run bá ní láti fájà lè yọ. Àlàáfẹ̀ ìwé ọlọ́run bá ní láti fájà lè yọ. Bọ́lọ̀ bá ti fún ọ ní àlàáfíà.

tó bá ti di pé a fún Monday kí n dalẹ̀ Monday àtẹ Tuesday dákun iṣẹ́ bẹ̀rẹ̀ o olùdókè ara wọn mọ́ṣáláṣí mi wọ́n fún wa ní ìyàbò lẹ́yìn lọ́tọ̀ lẹ́yìn tàwọn ohun wọn ti lálẹ́ ó fún wa dìde lórí máa ṣe lọ́fíà dèédé mọ́kànlá ìmẹ́tàlá tí wọ́n fi lálẹ́ ó fún wa ti di twenty lóko lẹ́sẹ̀ láwọn mọ́ṣáláṣí mi. táwọn ọ̀dọ́ ń bẹ́ ń bẹ̀ tí wọ́n ti ṣe ń rẹ́jù táwọn ọ̀dọ́ ń bẹ́ ń bẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ ọ̀dọ́ ni wá àbí àwọn àgbàlagbà tó ṣe rú pé àti ọ̀dọ́ ọmọ tó ti sùn lọ́wọ́ lára láàrin náà wáyé ó parí ìlú kò lójú jù lẹ́wọ̀ ẹ̀ wáyé tí kú bá dé bọ́ọ̀lù ní pé ṣíyà jẹ́kùn náà náà kó ṣe ọmọ tó ń dé nìyẹn ó lè níyàwó pé pọ̀ pé òun tà lẹ́bí wà já náà yóò kúrò láàlá gbogbo àwọn ìyàwó rẹ̀ ló jù wọn ìwé yá tòjò nígbà ká sọ̀rọ̀ mi ọ̀rọ̀ àìsùnmá ó lóun mọ̀lẹ̀ gbómi wàyà ó ṣòlùmọ́ à alàmìjà ìhí rọ̀ṣíjà nígbà bá sọ̀rọ̀ mọ̀lẹ̀ gbómi yóò máa wọ́n yàrá àwọn ìyàwó rẹ̀ yóò máa wọ́n lójú báyìí

lẹ́yìn kó gbọ́ jẹ wá àwọn ọmọ tó ní ìwé oṣù mẹ́ta ní ilé àti náà ni o ìbàdá àti lóríṣiríṣi ìdẹ̀ láti ọ̀nà lóríṣiríṣi ìfọ́nà ọmọ fún wọn tààdà pàtàkì jùlọ ìṣe náfìlà tó já sí náfìlà tí ò lóǹkà ìsìláàmù ti gbà wọlé ògédé bá ti dí mẹ́wàá àbátí mọ́kànlá àbátí mẹ́tàlá àbúlé kí ni ìmọ̀ rárá o máa kí ni pàtàkì jùlọ òun yẹ mọ́ ìyàwó

ìdí mo ti ba ilé ayé tẹ́tẹ́ yẹ́nyẹ́ àtẹnudọ́mọ bá tà lórí ìdánwò bó wà ní kíkàbù yóò tẹ fóònù bí ò sí ní kíkàbù ibẹ̀ lẹ́nà yóò tẹ fóònù ó sì lè jókòó ti fóònù seven hours kò lè ṣe náà nílà twenty minutes iná ìlà ìwà iná ẹ̀wọ̀ jẹ́wọ́ òòrùn oore tó fóònù ti pọ̀ tó torí pé fóònù yẹn ti tó oore tó pọ̀ fún ọ o lè jókòó ti fóònù wákàtí méje power bank bẹ lẹ́gbẹ̀ẹ́ lójúmọ́ àmọ́ wọn lè gbé náà fún àpẹẹtì mìíràn àwọn olóòrò tó bẹ̀rẹ̀ olùgbàtà bá ti lọ ìgbólọ tó gbàdúrà yìnyín gbogbo àwọn wàsáàpù ìṣàìmọ́n àwọn olóòrò yéésù tí ń gbé sí wa láyè tí ń jẹ́ kọ́kàn wọn wọ́n lè láti ṣe tọ́lọ́ ìgbà inú mọ̀ ọ́n ti rẹ̀ àmọ́ àbá ń bẹ́ ní tìgá gbogbo ọ̀rọ̀ tí lọ sí ń bọ̀ tí ẹ̀jẹ̀ rí tó léwu jù lọ́dọ̀ tí wọ́n ti ń sọ tí ẹ ká síra wa làwọn tó tún ní ààrá àǹfààní káwà ní ìkà ní mọ́ṣáláṣí orúkọ ìjọ òjò ọwọ́ òjò ara àǹfààní rẹ̀ ẹ̀sùn jẹ́ wọ́n kà nílé ẹ̀kọ́ kan kò rọrùn fún pópó wọn fún láyè àwọn amúlòkòrò ń ẹ̀ tẹ́ nke ìkẹ́kẹ́ ń bẹ lábọ̀dọ̀ sọ́ra mú ìgbà ìwé yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá ti rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ti lọ etí mú mọ̀ wá àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó máa ti wẹ̀yìn létí méjì ká àwọn ọmọ rí àwọn nǹkan kọ̀ọ̀kan pàtàkì lọ bí ìlú wa ti rí lọ́rọ̀ ìsìnkúrì ládùúgbò yìí àwọn nǹkan yẹn wa bá ti wọlé ká kù báyìí

kẹ́ni jẹ́ kí ní mọ́tẹ̀ mọ́ tí ń lọ nínú ayé àbúkọ́ bá ti ń pè ìkẹyẹ bá lágbára yìí lọ́wọ́ kù àgbégbóòrò wà fẹ̀ǹdẹ̀fẹ̀ǹdẹ̀ ó ti ẹ̀dùn ká mọ́ ti ẹ̀gbégbóòrò láláwá oníṣẹ́wà tó wá sí ìdáàbọ̀ náà àwọn kan náà jẹun wá ja ọkọ̀ tó lè ní bí àgbégbóòrò rọrí sùn bó fi rọrí sùn ó jì mọ́ọ́lá ìyú náà fọ́ kékeré ni ó wá tọ́nọ́tọ́ bẹ́ẹ̀ kálá yóò jẹ́ kó lè concentrate wọ́n bá ti gbé ńlá ńlá yẹn wá báyìí ẹ̀rọ fẹ́ bọ́ sàbẹ̀wò kìíní kan àwọn àwọn àpá òṣèlú pé wọ́n yàn fún yín lẹ́yìn tó máa dá yín lẹ́kọ̀ọ́ nínú àyè yẹn tó sì bùkátà sí jẹ́ náà ṣe bá nípa àwọn nǹkan rí tó ń pe wá torí pé iṣẹ́ ìwádìí nípa sáàmù àwọn èèyàn kí yẹn náà sì ládìbò yálà ní wákàtí jọ láti rí ètò ọdún gbé kalẹ̀ ìláwà náfílà àtúwàṣìṣe àwọn kan wọ̀nyí àfọwọ́ bá múra sí àtúntò yẹn àtìkò ìjọ́jú ó kú bí wájú ọlọ́run ìdésí rẹ̀ ó wúwo ó ṣẹlá àdékọlá tó ṣẹlá mẹ́wàá tẹ̀yẹ rọmọdọ́n àwọn ìyàwó rẹ̀ ló jí wọn ni ṣáàdìdàmì ìdárọ̀ yóò sọ́bà tẹ́rẹ̀ àwọn fáyé ìsọ́bà ìjẹ́rì ilé wà jáàmẹ̀ ìyàkùtò ìsá àwọn kúlàhùn gbogbo àwọn obìnrin rẹ̀ ní mẹ́tẹ̀ ẹ̀sán yẹn tí níyàwó kò tẹ́ tó sùn mẹ́tẹ̀ wà pẹ̀lú ọ̀rọ̀

ẹrú sí ọlọ́run àwọn ọjọ́ wọ̀nyí ọjọ́ àlùbáríkà wọ̀nyí ẹja wà ìrojú ẹlú rẹ̀ pẹ̀lú ká máa tètè láwà ká máa ṣàdúà tí ń gbé àwọn ọ̀jọ̀gbọ́n báyìí àwọn tó rí wọ́n pé tí wọ́n wá tí wọ́n wẹ̀yìn wọ́n ti pé kí dáa ṣe bára wọn orílẹ̀-èdè ilé yìí ọ̀rọ̀ wípé kí nìkan láyé ọjọ́ kò àwọn táwọn yìí mọ́ àdúrà ló kù tó sì ràn wọn tí táwọn sọ láti pilẹ̀ náà nìyẹn aláàlífẹ́ wọlé aláàlífẹ́ sùlẹ̀ ṣéṣó jésù lọ ni ṣéṣó jésù lọ àbí ẹbọ òjẹbọlọ ẹbọ èkúrú èsù ní mẹfàmì sùn nígbà yìí ẹbọ káfẹ́ èèyàn tó ń fẹ́ èsù ní bẹ yunifásitì nìyẹn tí òun tura wọn lọ. èsù tó ṣe ń èèyàn dúró nídìí àtúntò ṣe gbé àbí lòun wá tí òun tura wọn lọ gbogbo àwọn ètò wọ̀nyí kò tún dájú lórí kan wọ́n ti fẹ́ káṣọ́dọ̀ àlọ́ ẹgbẹ̀rẹ̀ kan ẹgbẹ̀rẹ̀ kan wà láyà ayélujára ayélujára nígbàlá wà ẹ máa ń tẹ́ra ayé àwọn tẹ́ ń sọ yìí iná ní láìwá ẹgbẹ̀ lọ sí ni ẹni òró ń wéṣù àwọn òró ń wéṣù ètò wọ́n kọ̀ sínú àkàtìbì wọ́n ní àkójọ wọ́n gba ọjà pẹ̀lú jágábù ibi olóòótọ́ tí ń bẹ lọ́wọ́ wọn wọ́n tún jẹ́ ọjà pẹ̀lú èṣù ẹgbọ́rọ̀ rẹ bá ti rí àdúrà ní àbẹ̀lọ́ ìṣúgbẹ́ wọn lọ ibi tágbára wọn lọ òye wa àmúhàn sí wọn lọ́gbà wà lẹ̀ lọ́wọ́ wọn. àtìkò yẹn lábẹ́ àwọn sábútọ lọ́wọ́ kápójú kú ò yápójú kú ò níbi àwọn agbára kẹtàrà yẹn kò bá tún kú lóyè ẹ̀ ó ṣẹlẹ̀ alẹ́ sọ́ra kò ṣẹlẹ̀ ó rí níta lè pè ní bí ilẹ̀ kẹ̀

kásọ̀rọ̀ ọlọ́kùnrin nínú máa ń wò ojú rẹ̀ fún wa èso òfin kìí ṣe dán kìí sábà sí kìí ṣe káwọ ẹgbẹ́ awó kìí ṣe káwọ ẹgbẹ́ ìgbàlẹ̀ bóyá owó ẹgbẹ́ ìgbàlẹ̀ ló kọ ti Yorùbá àbò owó ẹgbẹ́ ìgbàlẹ̀ ló kọ àwọn aláfa ẹ̀fọ́n gbogbo rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀nà méjèèjì ni káwọn tó ra ọlọ́run tí ìbáṣepọ̀lọ̀ náà jẹ wáyà áá ah, ah, nílùú ara wa ha eléyìí o nínú ilé ara wa nínú ọdún tó ní kálukú yóò kẹ̀yẹ́ tó ń wọlé tì àti rọ́gbọ́n lọ́pọ̀ káàkiri takùtọ̀ lọ́rùn èmi tó máa ní kọ́rọ̀ ní wípé gbogbo ẹ̀kọ́ rò pé oúnjẹ oúnjẹ nínú ayé kò tí ní owó ní ilé ní mọ́tò ní ọkọ ní ìyàwó ní ọkọ̀kú náà mọ́ta yẹn wọ́n kéré lábẹ́ ìmọ̀ ìbájọ́ kan wọ́n kéré lábẹ́ ìmọ̀ ìbájọ́ kan ìyẹn ní kẹjá gbé méjì tàbí bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ lólé mọ́ tàbí mọ́ ní sẹ́lá kò lóhùn mọ́ tàbí jáde rẹ̀ láti lóhùn mọ́ tá ń lówó lọ́wọ́ tó lè tẹ́lẹ̀ ìgbàgbọ́ lọ́wọ́ lọ́wọ́ tí wòlú jíde gbogbo ẹni yóò ń sìn wọ́n pánú lò bó ti bẹ́ẹ̀ kí sí lára wọn ni torí mo yá rẹ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ajé ọgbẹ́ gbogbo ń dàrú ó yẹn gbogbo rẹ̀ yẹn ń gbádùn rẹ̀ balẹ̀ ní bá ti balẹ̀ kò ayé mọ́

Sẹ́bà ti lọ́rùn bọ́ ìrìnà ìjọba kọ́kọ́ àtàlẹ́ tó ń gbòdò. Bọ́bá ní kìíní kan olúwa oṣù olúwa oṣù tó má pọ́pà àti bẹ̀ẹ̀bẹ̀ẹ́nu tọ́ọ̀tì àti pásítọ̀ rẹ̀ tó ìdá ìgbò. Kódà lọ́dọ̀ àwọn aláwo, bí ó ti ṣe wọ̀n èèwò wọ̀n èèwò tó má pọ́pà. Gbogbo tí wọ̀n ọkàn ló gbalẹ̀ láti ọkàn ń ṣe. Ọkàn ní ìbalẹ̀ tẹ́lẹ̀ bọ́gbọ́n kí

الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه الطاهرين والسالكين من هجه إلى يوم الدين عباد الله تداركوا رحمة ربكم في هذا العشر الأواخر بالاعتكاف في الله تعالى مختارين الجوامع من المساجد وتحروا فيها ليلة القدر فإنها واقعة كوتر العشر ولا نخصص ليلة دون الأخرى أيها المسلمون افتحوا أبواب السنن على أنفسكم في المؤتفكات فإنها سعادات الإسلام وخيرات العبادات وأغلقوا أبواب البدع فيها فإنها خطوات شياطين الجن والإنس ومهدمات الطاعات فاجتنبوا اتخاذات هذه الليالي بجعل عيدا مؤيدا كما هو الواقع في سماعاتنا فقد لقوا أنه وما لدى ìkẹ́olúwa náà ọ̀dá rẹ̀ fẹ́ntọ́nà bá gbé ipò àtíwájú fún ní gbogbo àwọn ànábì ọlọ́run àwọn ará alẹ́ àwọn sọ̀hábà rẹ̀ ọlọ́run bá yọ́nú sí wọn gbogbo ẹni bá ìkẹ́ ọlọ́run nínú ẹ má jẹ́ àwòrán ọ̀fẹ́ nìkẹ́ ọlọ́run ọ̀fẹ́ làánú rẹ ẹja ti sẹ́fún pẹ̀lú kátákù ilé ọlọ́run ọba fáwọn wọ̀ tààrà ó ti ẹ̀ ṣe ìkáàbù gbìyànjú rẹ lọ́dún yìí ẹlòmíràn fáwọn kan náà máa ń ṣe pàtàkì jọlọ́bọ̀ tí wàá ń amọ́rò fáwọn kan tó máa ń ìkáàbù yẹn níbi tí òye wájé ẹni máa rò fáwọn kan ní máa ń ìkáàbù àwọn kan ó dẹ̀ ọdún ní ìdíkà kọ̀kọ́ bẹ̀rẹ̀ ní gbogbo títà wà yìí kìí láwọn tí wọ́n sọ bí ìwà lẹ́gbẹ́ ọkọ̀ ṣe kìí tẹ́ń tó sọ bí irú àwọn tẹ́ń kò bá kan lẹ́gbẹ́ ọkọ̀ ṣe tí ìbá tẹ́fẹ́ ni yẹn gan sọ̀rọ̀ ìbá ti mọ́mọ́ èmi mọ̀ rùkú bíyàwó la kọ́ bí àkọ́kọ́ ọkọ̀ ṣe ó sì dá sẹ́nu bóò nìkan ló sọ́lá sí àgbà ń gbòòrò tani àwọn kan àwọn kẹ́kẹ́ àmọ́gbẹ̀ẹ́jú yẹn ni wọ́n mú wọn lápò kátàrí àánú ọlọ́run láwọn tẹ́ ń wò yẹn lè fẹ́ wọ́n ìgbàgbọ́ ọlọ́run àwọn kò ní ìdíò àbí wọ́n wá fún mọ́ṣáláṣí jùgbóró àbí jibí ẹnìkan wá ní sẹ́mẹ̀wẹ̀ ṣe àdùsù náà tí ló dé kó wá ó ní sọ pé àbílẹ̀ ọlọ́run sáàbùsù ló nìkan ní wá ní wẹ̀yọ̀ ọlọ́run èmi náà ń wẹ̀yọ̀ ọlọ́run a sì dọ́dọ̀ ẹjá tiẹ̀ ní experience ọ̀ kátẹ̀ wo kí ni ìbáàdà gan bóun ni ìfàyàfà ìjọkọ̀ sí ẹgbẹ́ ẹni tí bá ń ṣe káwò kágbìyànjú rẹ̀ wò ẹja wa tẹ́sà mọ́ṣáláṣí júmọ́ à tó bá jẹ́ mọ́ṣáláṣí náà àdúgbò lè kò sígbà tí ní ní ọjọ́ júmọ́ àkálà olóró ẹ̀wà tó láti di júmọ́ à náà bá mi sọ pé mọ́ṣáláṣí júmọ́ à ní kágbìyànjú kàṣe bàbá ti bẹnu rẹ̀ náà ẹja tẹ́sà àti wọ́ òkú abíyì jẹ́mọ́ mùsùlùmí ń dínú sí ẹ̀ká máa bèrè jù rẹ̀ ni tó bá di twenty first ẹgbìyànjú ẹwò sáwò àwọn àpẹẹrẹ ń bẹ tí èèyàn fi mọ̀ láti fi ṣàlàyé kalẹ̀ fún wa olú 23rd 25th 27th 29th ẹ̀dá tó gbìyànjú rẹ̀ wò bí àwọn tí wọ́n síwájú wa ti ń wà nìyẹn ẹ mọ̀ jẹ́ àtẹ́sà òun kan kápò kan lẹ̀ adé 21 ni wọ́n sọ pé máa wá 21 yẹn láti padà dáadáa 22 kì í wọ́n ní kì í kò sí bẹ́ẹ̀ àásùn 23 àti ìbára dáadáa 24 àásùn 25 wọ́n fọ́

olú àdìgbìlẹ̀ lẹ́yìn ṣùgbọ́n ní òdodo bàbá ti ń bẹnu èjì káàkiri ẹjá fún gbogbo ìlànà súnà ànábì níbi iṣẹ́ ìjọsìn ẹjá ṣìkalẹ̀ fúnra wa àwọn ìlànà ànábì islam lórí etí bẹnu ẹ̀sìn islam àwọn ní ìdùnnú ìbádà wà náà ní bídíà ò ní ìbádà tí ó mọ̀ yẹn náà gbogbo lẹ̀kùn àdáadáalẹ̀ ẹjá kì í lẹ̀kùn àdáadáalẹ̀ ìlànà èṣù ní èṣù èyàn ló gbé kalẹ̀ èṣù àyàn ló gbé kalẹ̀ àbí wọ́n tó lóun ṣàdúrà kan bí fá lójú oorun ọlọ́mọdé àìjẹ́ kí ìsìlámù oyé wa ni ẹlòmíín ní fashion vesting ní ń fi àdúrà lóhun àkókò àdúrà ti ṣe yẹn kò ṣe ń lànà ànábì yóò máa rí àwọn kọ̀ọ̀kan tí ó bí wípé òun náà ní lè ọlọ́run kò fẹ́ tí ìṣẹ̀lẹ̀ pàtàkì jùlọ jẹ́ lọ́wọ́ yóò kàn wọ́n

bẹ́ẹ̀ ni tó nígbà tó bá padà yá tó padà máa ń gbé sí ọgbẹ́ máa dábẹ̀ lọ́rọ̀ obìnrin lọ́bílà díẹ̀díẹ̀ ìwọlé ó ti bẹ̀rẹ̀ kó ti wọlé ó ti dòkó bàtó bá yẹ́dọ̀ bá ní máa ṣe ìdású ní kó mọ́kó tó náà bàtó bá yẹ́ yóò ní orí yáyà kan gbé méjì iná

àdúrà náà ló ṣe wú ó wá sí ìjìká fún náà àwọn ọ̀sán òun yàwọn èèyàn òun náà sábàbí ní ẹgbẹ́ òun ni ẹlẹ́bí òun ní ẹgbẹ́ òun ọgbọ́n tó máa ń ṣẹ́lú ní gbogbo bídí ẹja jì pátápátá ẹ mọ́ sì já sọ ìdáyẹyẹ a chairperson kọ́dẹ̀ àwọn náà jọ mọ̀ fún àǹkanra gbogbo wa ló jọ sí júmọ̀ àtà wá kí lọ́sẹ̀ yìí tani chairman tó wà fún júmọ̀ yìí tani tá yàn chairman júmọ̀ àti ń bọ̀ chairman alágbájá rẹ̀ rí a ní àti wá fẹ́ sin lọ́hùn ká mọ̀ ní chairman chairman wo la ní fún òun yìí chairman wo la ní fún òun búrò àwa ahun envelope ayẹyẹ àwa sọdọọdún ìlànà ìkọdúnrè sọdún o bí irun dúró èdè sọdún tí ásírè ṣe sọdún tí mọ́gìrì èdè sọdún lílànà kọ́ nílé tọdún o ẹnu wọn tá a rí kà nínú àkọsílẹ̀ tó mú ìyàtọ̀ wọ́n ní láwọn òru mẹ́wẹ̀ẹ́ wá yẹn àwọn sálàfù wa wọ́n máa ń gbìyànjú kí wọ́n tún ṣe ìmọ́tótó ju tàtẹ̀yìn wa lọ kódà wọ́n ní mi ń bẹnu tó ṣe pé tó bá kí mọ́gírìbì tán àdìṣà kó tó bẹ̀rẹ̀ tàhájù yóò tún wá lọ fún wẹ́wẹ̀ yóò wá lo lọ́sìn ìdàsára yóò tún wá wọṣọ míì pé a fi ń yẹ òru yìí sí kò jù bẹ́ẹ̀ lọ. màkà wá sọ di débi tí wọ́n gbólórin gbólórin wájú láti ìkọ́jú olórin wà kọrin àti olórin tí wọ́n pè ní ìṣùlùmí àti ètèèṣe gbogbo eléyìí àárín àwọn yorùbá láti bá torí pé nǹkan tó yẹ wá nú ẹ̀sìn kéré ẹ̀dà lọ́wọ́ bá ní wọ́n tààrà ó tún gbogbo wá ṣe اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انزل الانكار سريع الانكار اهزم الاحزاب اللهم انزلهم وذكرهم اللهم أرسلهم عددا واغسلهم بددا ولا تبادل منهم أحدا اللهم اكفناهم ممن شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ من شرورهم يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك